الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله nínú àwọn nǹkan eléyìí tó ṣe pé هو islam mú wa ó pè léwọ̀ tá rẹ̀ tá fi ó nìkan ni ẹ̀sìn tó tọ̀dọ̀ Ọlọ́run bá wá ó ń sìlẹ̀ sìn téèyàn lè sìn téèyàn fi lè làláyé àti lọ́la kìyàmà ó náà ní pé lẹ́yìn ìgbà tí ẹ̀sìn Islam tó sọ fún wa tó ní zina haram ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí èèwọ̀ ni Islam tó sọ yìí pé aliwa èèwọ̀ ló náà kí ni wọ́n ń pè ní aliwa ó náà ní kí ọkùnrin kọ́ máa bọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ ṣe haramu lélẹ́yìí lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ńgbà tí ọlọ́run ọba ọ̀dọ́mi yàn ó dá wọn ní ọkùnrin àti obìnrin ó fi nǹkan kan sára ọkùnrin eléyìí tó ṣe pé yóò máa wu obìnrin lára ọkùnrin ó fi sára obìnrin èyí tó máa wu ọkùnrin lára obìnrin ìdí ni tọ́lọ́run ọba fi ṣe káfẹ́ rẹ̀ ní lẹ́tọ̀ọ́ kí wọ́n dọkọ kó wọn di ìyàwó kí wọ́n di kó wọn dọkọ rẹ̀ ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ ẹ sì rí i pé láti ìgbà tí ọlọ́run ọba ti dọ́mọ èèyàn iná làwọn èèyàn ti máa fẹ́ra wọn tí wọ́n ń jẹ́ ọkọ àtìyàwó fúnra wọn látàrí afẹ́rẹ́ ẹni yìí ọlọ́run ẹlẹ́dàá wa a máa ṣe ọmọ láàrin àwọn méjèèjì àwọn náà di bàbá àwọn náà di màmá ṣùgbọ́n kọkùnrin kọ́ máa wá ọkùnrin kí ni tọkùnrin fẹ́ sọ pé òun fẹ́ láàrọ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kí lọ́ọ́ fẹ́ mú lára rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim báwo lọ́bọ̀ sọrí sínú àkí òsè kí lọkùnrin rí lára ọkùnrin tó fi wá máa játọ́ nítorí kọ́ba àrọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ àrùn ńlá lélẹ́yìí aburú ńlá sì ni eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣe léèwọ̀ tó ẹ pé nítorí ẹ̀ṣẹ̀ ńlá yìí lọ́lọ́run ọba ẹlẹ́dàá wa fi fìyà lá ló fi jẹ àwọn èèyàn anábì lóò alayhi wọ́n wí fún wọn láwọn ò ní gbọ́ wọ́n sọ fún wọn láwọn ò ní gbà ńgbà tí anabi lótọ́ aleyhi sẹlẹ̀m tí ò mẹ́nu kúrò lórí ẹ̀pà wà burúkú yìí tì èèwọ̀ ní kí ọkùnrin kọ́ máa bọ́kùnrin ṣe àwọn èèyàn yìí wọ́n kìlọ̀ fún anabi lótọ́ aleyhi sẹlẹ̀m wọ́n ní kó ṣọ́ra pẹ̀lú ìkìlọ̀ eléyìí ti ń ṣe fáwọn yìí ipe kí ọkùnrin ó yé wọ ọkùnrin nítorí pé ọkùnrin làwọn máa wá ń tà wọn òní ká má bọ́kùnrin ṣe àjẹ́ ìwọ àtàwọn ẹni tó tẹ̀lé ọ olùsèmára lẹ́yìn ẹ wàá fìlú lẹ̀ fáwa nítorí pé lu ààbò níbí báyìí la hawla wala quwwata illa billah lálejò bá file bá nàbí lò aleyhi salam tó bá file lọ́jọ́kùnrin a ìbàlẹ̀ ọkàn sífà nàbí lò tùmá nítorí pé gbogbo wọn wọn máa túyáyá túyáyá bọ̀ wá ní ìpẹ́rù tá à ń fẹ́ òun náà ló ti bẹ lótú wọ̀nyí àwọn eléyìí àníjẹ́kùn ọ̀rọ̀ náà jàjàbọ́ mọ́ wa lọ́wọ́ bẹ́ẹ̀ làwọn èèyàn ànábì Lut bẹ́ẹ̀ ni wọ́n á máa ṣe ọlọ́wọ́n bá ti torí rẹ̀ ọ̀pá wọn rùn ní ìparun èyí tó le tó burú jù ọlọ́run ní kí wọ́n ká wọn kúrò lókè rẹ̀ wọ́n ká wọn kúrò tilẹ̀tilẹ̀ ọlọ́run ní kí wọ́n máa gbé wọn bọ̀ wá sámà wọ́n gbé wọn ó di sámà débi pé ńgbà wọn dẹ́ba sámà lé ayé àwọn màláíkà wọ́n gbọ́ kíkọ àkùkọ wọn wọ́n gbọ́ gbígbó àwọn ajá wọn gbaná lọ́lọ́run wá ní kí wọ́n dojú ìlú wọn bolẹ̀ wọ́n dojú ìlú wọn bolẹ̀ kọtán lórí eléyìn Ọlọ́run tún ní kí òkúta ọrọjò òkúta lé wọn lórí Ọlọ́run ọba fi pa wọn rùn Ọlọ́run sàdédé ṣe bẹ́ẹ̀ àfi nítorí pé ẹ̀ṣẹ̀ la ẹ̀ṣẹ̀ burúkú oná ẹlẹsẹ táwọn eléyìí ṣẹ̀ nítorí pé ntọ́lọ̀ ń dá fún wa ike kí wọ́n máa wá kí wọ́n máa gbọ́ bùkátà wọn lára rẹ̀ oná làwọn obìnrin àwọn sọ pé obìnrin ò wá àwọn ọkùnrin àwọn ọkùnrin bíi tàwọn oná làwọn fẹ́ máa dẹ́dẹ́ òun làwọn fẹ́ máa léka bí ọba wa jẹ́ pọ́pọ́lọ́ èèyàn bá dorí kodò bí ọba jẹ́ pé èèyàn ya aláìmẹ̀ẹ́sì kan sọkùnrin ni bàbá rẹ̀ bá ṣe tí wọ́n fi bí ọ ni nígbà tí èsì pò lórí lọ́wọ́ tó bá ọmọkóbìnrin òun náà ni bàbá rẹ̀ bá ṣe tó fi di pé ìwọ náà wá sílé ayé obìnrin lọ́lọ́run dá pé kó máa wo ọkùnrin ọkùnrin lọ́lọ́run dá pé máa wo obìnrin nígbà tá a ti wá rẹ́ nìkan tó ṣe pé nǹkan àfojúsùn tiẹ̀ tó ń ti bó ń ti ṣe jọ́kùnrin òun náà làwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ọdájú pọ ní tìǹ àdámà rẹ ti dorí kodò kọlọ mọjà aládàn wò torí pé ẹni tó bá ti jẹ pé runtọlọ ń da fáwọn ẹ̀yà arú tiẹ̀ kò bá ti wọ ọdájú pé nǹkan sí ọ kọlọ wọn má fàbùrù sí wa akramakumullah bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn islam ó tún lè wọ ni lábẹ́ mẹsẹlẹ wọn ọ gbọ́dọ̀ bọkùnrin ẹgbẹ́ rẹ ṣe téèyàn bá tiẹ̀ wá jọbùn ilé ìgbẹ́ tẹgbẹ́ rẹ ti ń yàgbẹ́ ni wọn á máa kìdí tiẹ̀ bọ̀ kí ni sí ọ kí ni sí ọ káti pẹ́sì islam ọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ tí kò ti tó nílàáká ìgbọ̀n dáàmà ìkẹlẹ gbẹ̀tígbẹ̀tí ń jáde a'udhu billahi minash shaitani rajim ṣùgbọ́n nǹkan kan kọ́ nígbà tí àdámà bá ti dorí kodò gbogbo ń tí ọ̀dà ni máa wúru wọn gbogbo ń tọ́lọ̀ ń ṣẹlẹ̀ wọ̀ ìnirú wọn máa gán lù kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́ sànù tiwa oníyàwó ìyàwó tó ní náà ṣọ́ ara rẹ o ọ̀gbọ́dọ̀ kìdí haramu ni eléyìí báyìí Wo obìnrin náà o ti gbọ́dọ̀ lè tẹ́lẹ̀ kọ́ dẹ́jú lẹ̀ títí tọkọ rẹ̀ fi wa máa kí ìdí rẹ̀ bọ́ bí tó ti ń yàgbẹ́ a'udhu billahi minash shaitani rajim wà á ti dànù ni èwo lélẹ́yìí eléyìí ti jẹ́ ibi tí ń bọ́ seré onáànídì rẹ̀ ló ti fẹ́ máa rìn ní pàlàpàlà bí tó ń yàgbẹ́ gbà ti sọ ni pé èwo lẹ́fẹ́ ah, níbo akramakumullah ẹ̀rí láwọn àwùjọ bòmíì wọ́n máa ṣe fáàrí ni wípé àwọn làwọn ọkùnrin tó ṣe pé tẹ̀yìn ọkùnrin bá ń wá ọkùnrin àwọn ní ká ẹ béèrè la hawla wala quwwata illa billah ìwà burúkú lélẹ́yìí o ìwà burúkú lélẹ́yìí láwùjọ nàìjíríà wa yìí náà ni àwọn kan wà tó ẹ pé iṣẹ́ yìí táwọn ń ṣe nìyẹn wọ́n máa ń pè wọ́n ní dandawudu lágùn haúsá ń bẹ̀ wọ́n máa ń pè wọ́n ní dandawudu yẹn dawudu ẹ̀rí ó lè gbé dundun sórí èyí tí wọ́n dín mẹ́yìn kọ́mọ wa kiri dundunka yìí tọ́ba ń bá sọ̀rọ̀ yọ́mọ wa lẹ́hùn yọ́mọ díhùn bí obìnrin tó wọ́n ti dáàmà sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún wa wọn náà lẹ́rìí yọ́mọ abójú tí ọmọ abóra ọ̀rọ̀ ní ti tọrọ yóò ti máa ṣe tábìlì ìjẹ bí ìgbà tóbìnrin sọ̀rọ̀ la hawla wala quwwata illa billah agbọ́dọ̀ jìnnà sí wa bàjẹ́ bàbá rẹ ni ti ń serú rẹ kápọ̀ fún nítorí pé ńgbà tí àdánwò rẹ ọba kò ní mọ̀ nìkan lọ kò ní mọ̀ nìkan lọ gbogbo àwọn ẹni tó wà ń tòsí bẹ́ẹ̀ gbogbo wọn náà ni àdánwò yẹn lè dé bá tọ́lọ̀ yẹn lẹ́dàá wa tí wọ́n pa gbogbo wọn ọlọ́run wa gbé kálukú dìde tó bá dijọ́ gbé ndàlù kìyàmà lórí àníyàn rẹ̀ nínú àwọn kẹtẹ́sì Islam tó kọ fún wa tó ní ká dínà sí òun náà lọ́tí mímu ọtí mímu kò sí dáadáa ń bẹ aburú lọ́tí gbogbo ọtí onílàákà ìkan òsìsí láyé tí wọ́n máa gbogbo ẹni tá a bá rí sí mutí òun tó dájú òun náà ní pónítọ̀hún orí rẹ̀ ò ti kọ́kọ́ pé láti pilẹ̀ nítorí pé torí rẹ̀ bá pé báwo ló sì lè mú owó rẹ̀ tó fi lọ ra nǹkan kan eléyìí tó máa mú sọ́nà ọ̀fun rẹ̀ tí ó sì sábàbí kí ọpọlọ rẹ̀ ó dí kọ́ dẹni tí ò ní làákàyè mà ó ti wá dẹni tí ń ṣe làákàyè ọ́ tí làákàyè sọnù lórí ẹ̀ àǹfààní wo wá lọ tí máa ṣe fún yàn ọtí tó ṣe pé yàn ó mu tá yóò dìdàkudà ọtí téèyàn ó mu tí wọ́n máa yàgbé ara ọtí téèyàn ó mu tí wọ́n máa tọ̀ ara ọtí téèyàn ó mu tá tó ṣe pé làákàyè rẹ̀ ò ní ṣiṣẹ́ máa wàlà hawla wàlà quwwata illa billah ìsìláàmù tún ṣe léèwọ̀ kéèyàn jẹ́ni tí ń pọ́ntì èèyàn gbọ́dọ̀ pọ́ntì èèyàn gbọ́dọ̀ tọ́tí èèyàn sì gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ń bá wọn gbọ́tí èèyàn tí ẹ gbọ́dọ̀ jẹ́ni tó ṣe pé ń bá wọn tà àgbàtà rẹ̀ ni wọ́n ṣe ó tí ẹ gbọ́dọ̀ yọnu sí káwọn èèyàn kọjá yìí pé wọ́n ń lo ṣọ́ọ̀pù rẹ̀ àbí wọ́n ń lo ilé rẹ̀ láti fi tọ́tí ààyè ìpolówó ọjà lóní o gbọ́dọ̀ fẹ́ nìkankan láǹfààní bẹ́ẹ̀ láti máa polówó ọtí torí pé wọ́n ni Ọlọ́run bá ṣe léèwọ̀ mímu rẹ̀ títà rẹ̀ àti gbogbo ń tọ́ka ní ìsìn pẹ̀lú ọtí pátá korongodo haram mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i. láwọn àwùjọ gbogbo àní sáláì máa ríru wọn àwọn ẹni tó gbọ́ tí wọ́n gbà àwọn ilé tí wọ́n ń lé aláìfẹ́ tẹ̀lé tọ́lọ́n aláìfẹ́ tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ọmọlẹ́yìn shaitan ẹ gbọ́ pé aláàjì ti ń tọ́tí aláàjì àti tògógóró wàlá hawla wàlá kúwàtà ìlà bìlà ẹlòmíì wọ́n tún lọ sí wáàsí fún ẹ má tọ́tí mà haramu lọtí sẹbẹyìn náà ń gbọ́ sẹbẹyìn náà mà yọ wá sọ pé a ah, òun la alágbàtà wọn ní gbogbo ilẹ̀ yìí distributorship wọn òun náà ló ń gbà agent ló ń jẹ́ fún wọn òun jẹ́ dílà dílà òfò dílà àdánù owó òfò tó ní múlò fi kankan jọ tó bá kú ọ̀ràn rẹ̀ yóò sì bọ́ díjọ́ gbẹ̀ndàkìyàmà ọlọ́yẹlẹ́dàá wa kó ṣàánú wa ẹni tó nílà káì òun lẹni tí wọ́n máa bá sọ̀rọ̀ nítorí ìwọ ọmọ ó ṣe é ṣe kó o rò pé ọpẹ kọyá bóyá kú ti kanlẹ̀kùn rẹ gbangbangba lọ́ba ti kó kú lórí pọ́tì lọ́ọ́ takú kí ló fẹ́ sọ fọlọ́ tó bá ti jọ gbé ndàlùkìyàm àwọn ọlọ́tí àwọn máa wá lágbàtà náà ni bóyá jẹ́jẹ́jẹ́jẹ́ rẹ lọ́n ta wóróbo lọ́n provision wọ́n lè wá bọ́ yóò kọjá lágbàtà wọn ní gbogbo lẹ́yìn àti pé commission tó máa gbà ọkọjá sísọ. So tọ́ba tẹ̀ ti gbà láti jẹ́ alágbàtà wọn kò ní pẹ́ kò ní jìnnà ọgbà pípọ̀ ta wóróbo ní ọtí ọgbà gbogbo ẹ̀ mọ́ lọ torí èrè tí ń bẹ ń bẹ ti pọ̀ jù wọ́n ń pẹ́ lómìn sí ń àwọn ọtí gbóná ọtí tútù gan haram ọtí tó ń pọn lábẹ́lẹ́ gan haram kátó wá pèsè àǹkó wa látòkè òkun wọ́n ń pè lákàyè nìkan ìpè mọ́tọ́tí má owó gidi wá eléyìí tọ́lọ́ wọn bá ṣe lẹ́tọ̀ ọmọ jèrè ń bẹ̀ ọkàn rẹ̀ ó sì balẹ̀ ó ní pawó fò ń bẹ̀ lọ́ba ní ha ha ha kó ń rò pé òwò kan wà tó ń lè tó lè máa jèrè ń bẹ̀bí ọtí tó ń ta yìí mùsùlùmí sì ni tí bá pè wọ́n ní aláàjì tí bá pè wọ́n lé ní aláàjà wàlà àhùlà wàlà quwwata illa billah ẹ palẹ̀ mọ́ ìdáhùn tẹ́ fún ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndàkìyàmà àìgbọ́ òsì àìmọ́tì bùṣe ńgbà tí èsì pé ọjà bọ́ àbí ńgbà tí wọ́n ti bí ọtọ ọjà láti sánmà inú ilẹ̀ náà lọ wọ̀ ni wọ́n bá bu ọmọ lẹ̀ lẹ́ẹ̀kan náà ló sọ pé ọ̀gbọ́rí ipe ọtí títà èèwọ̀ ni nínú ẹ̀sìn Islam tó fi wá ń tọ́tí kí ni wọ́n ń gbà ń bẹ̀ kí ni wọ́n ń gbà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọsàn tún wà àbí apple tí wọ́n ń fún sínú ìgò náà ní ìsìn òun bùkátà àwádìí ìjìnlẹ̀ tẹ́yìn bá sọ fẹ́ pé ẹ fẹ́ pọ́n àlejò lé ẹ wá lọ gbèrú rẹ̀ jáde wọ́n lè sèkú rẹ̀ báyìí tí wọ́n dára sí wọ́n lè sọ pé apple ni wọ́n lè sọ pé grip water ni wọ́n lè sọ pé kinní làwọn fún sínú ìgò yẹn wọ́n náà wàá gbé kalẹ̀ tí wọ́n bá ti sí ṣàìsí ẹ̀rí tí atẹ́gùn burúkú ti ń jáde nínú rẹ̀ gáàsì yẹn yóò tì í délì dànù. sọ ẹ wàá máa bùnú gò pípé àwọn èèmù tí o irú àwọn eléyìí la mú ọ̀nà bùkátà wádìí gidi nítorí tí wọ́n bá sọ pé ìdá kan nínú ọgọ́rùn-ún alkohol ń bẹ nínú ẹ̀ haramu náà ni ọtí náà ni. so agbọ́dọ̀ wádìí dáadáa torí pé ń bẹ nínú ẹ̀ tó ẹ pé tó bá ti múta ìmúta lórí rẹ̀ bẹ̀rẹ̀ ó ti dada sọ́nà ọ̀fun nù torí di eléyìí kákìí sára ntọ́lọ́mùbá ṣe léwọ̀ ká jìnnà sí nínú tẹ́sí Islam tó tún ṣe léwọ̀ tá a gbọ́dọ̀ jìnnà sí náà ni ká máa wá àwọn èèyàn gba ọ̀nà tí ó ọba nínú sí wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìyọ́nú àwọn èèyàn ni wọ́n máa wá káyé ọmọ sọ wá ẹ jẹjẹ bí ṣe ṣe kọ́mẹ́tẹ̀ pé ò mú tó fi wáyọ̀ náà àwọn èèyàn yún ní tí ó mú kọ́lọ̀ òbínú sí ọ ni. sọ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ó ti ra gbálẹ̀ tí ó jẹ́ kí aburú ọjẹ́ tiẹ̀ láyé àti lọ́la al-qiyama. ìyọnu ọlọ́run Allahu wa rasuluhu ahaqqu an yurdu in kanu mu'minin àtọ́lọ́run àtànábì sallallahu nígbà tó wà láyé òun lọ́tọ́kẹ́ máa wáyọ̀nu wa tó bá jẹ́ pé mùmínì lẹ́yìn bàjẹ́ kí lẹ fẹ́ fi yọnu àwọn èèyàn sí i tó bá yẹ pé ìyọnu àwọn èèyàn lèèyàn bá fẹ́ rí láyé títí tó fi kú tọ́lọ̀ ń bá fún ọ lẹ́gbẹ̀rún ọdún lò láyé ó rí pé ò lè rí ìyọnu ọmọ èèyàn tó bá lo ẹgbẹ̀rún ọdún ò lè rí ìyọnu ọmọ èèyàn nítorí pé ọmọ èèyàn wọ́n máa yí ni wọ́n á máa yí bí ọ̀gà nítorí sọ pé tó o bá ṣe wọ́n yọnu sí ọ nígbà tó o bá ṣe tán yóò tún sọ pé o ò ṣe bá ṣe ní kó o ṣe tó o bá tún ṣe bó tún ṣe ṣàlàyé yóò tún sọ pé o ò ṣe tó o lè sọ pé o tún ti ṣàṣejù so ìyọnu ọmọ èèyàn ọjà mọ kankan ìyọnu Ọlọ́run lọ bá bara lọ pàtàkì nítorí pé tọlọ́run bá yọnu tìyàn dáadáa ó jẹ tìyàn láyé dáadáa ó jẹ tìyàn lọ́la al-qiyāmah kọ wá jẹ pé ìyọnu ọmọ èèyàn lọ wá ìwọ wá ìyọnu Ọlọ́run ọkọọkọ lọ́run bó bínú sí ọ eléyìí èèwọ̀ ni lábẹ́ òfin ẹsìn Islam kí gbogbo èèyàn kó máa bínú sí ọ kọlọ wọn máa bínú sí ọ okú oríire láàmà kí ọ kí gbogbo èèyàn yọnu sí ọ kọlọ wọn bá máa bínú sí ọ okú orí ibú láàmú kí ọ torí délé ẹja kí sára tí bọ́ pọ̀lọpọ̀ Islam nítorí pé ọ ń sáfẹ́ nu ọmọ aráyé ni ọ̀pọ̀lọpọ̀ kọ̀ láti ṣe Islam nítorí pé ń bẹ̀rù kí làwọn èèyàn sọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n bí sínú ẹ̀sìn Islam tí ò ṣe Islam má lónìí ó ti darapọ̀ máa olórí ibú kan wọ́n ti jọ ń sori ibú níbi tó wà tó ń bá wà pé kíkọ́ padà sí Islam ẹ̀sìn tí bàbá rẹ̀ bí ọ lórí ẹnu yóò sọ pé ti pẹ́ ó ti pẹ́ ṣùgbọ́n bí táwọn ti dé yìí áà ah. ah, kí ni káwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ àwọn sọ wọ́n bínú tó lára ẹ̀ ọ̀hún wáyọ̀ ọ̀nà àwọn èèyàn gbára tí ó mú kọ́ lọ́ọ́ bínú sí ọ̀nà wọ́n bá wọn ṣẹgbẹ́ bólódì òkú àwọn ọmọ ẹgbẹ́ yín wọ́n á lọ́kàn náà ọmọ ẹgbẹ́ bàbá rẹ̀ kú gbogbo yín ó sì dáwó owó nínú rẹ̀ àwọn ọ̀rà ọtí ọgọ́rùn-ún àwọn ọkọ̀ àmàlù mẹ́ta oníkálukú gbọ́dọ̀ da ten ten thousand wọn náà wá sọ pé a mùsùlùmí lèmi o mùsùlùmí ìrọtí mùsùlùmí kúmá kì í bá wọn kì í bá wọn sòkù mùsùlùmí èsòkù wọn á sọ pé àwọn ò lè gbà fún ọ àwọn ò sì yọ ọ lẹ́gbẹ́ ó wá ní Ọlọ́run dákun má yọ wá lẹ́gbẹ́ àfà wọn náà wọn bá wọn dáwó òkú wọn bá wọn dáwó tí wọn fi rọtí ẹnìkan wá sọ fún wọn pé ah ṣé báyìí náà mọ̀ kọ́ lọ́n ṣe gbogbo nǹkan ilé wọn ni ẹjọ́ já ṣe bí wọ́n ṣe ṣe wọ́n mọ̀ yòlú ẹ̀ lẹ́gbẹ́ ọ̀ ń tara ntọ́ lè mú ọ rí bínú ọlọ́run òfin wáyọ̀ nú àwọn èèyàn ṣébí náà ti mọ̀ pé ẹgbẹ́ tẹ̀sí ẹgbẹ́ òfò ẹgbẹ́ àdánù ni òní ẹgbẹ́ ẹsẹ̀ ọwọ́ tẹ̀sí ni bíi bricklayer bíi carpenter bíi tailor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọmọ ẹgbẹ́ yín wá sọ pé àwọn múlẹ̀ ìjọ ọ̀rọ̀ táwọn sọ yìí tẹ́nìkẹ́ni nínú ọmọ ẹgbẹ́ bá ti lè takò báyìí báyìí yóò rí fún un gbómi òfò mu ìwọ náà bá ń gbómi òfò mu mùsùlùmí nìwọ mùsùlùmí ẹsẹ bẹ́ẹ̀ ni àníkùnà mọ yọ alẹ́gbẹ́ tẹ̀mọ̀pé bẹ́ẹ̀ òun fi ìbínú ọlọ́run òun fi ń wá yọnu àwọn èèyàn nù tẹ bá wo àwùjọ yorùbá yìí nítorí bàjẹ́ jù nù wọ́n mọ̀ kọ́lọ̀ bọ̀ fẹ́ǹkà yìí ṣùgbọ́n gbà tó ṣe pé àwọn ẹni tó jọ kóra wọn jọ ń dìbàjẹ́ nídìí ìranù ní táwọn ń fẹ́ kún ó tẹnu kò ní lè takò wọn kó fi wáyọ̀ ọ̀nà ọlọ́run kọ́lá ẹlòmíì ó tún ṣe pé àgbàdo ah, ṣe tẹ̀ fẹ́nu ká lọ sí ẹ̀sẹ̀ fúrú láàyè èèyàn ọmọ màámà yóò máa fagbọn ọlọ́run ọba ya yóò sì máa ikọ̀ ń tẹ́rí di gbogbo tí ọba dà kọ́ dà lórí òun kọ́lá hula wàlá quwwata illa billah ṣebí ń ṣe lọ́pọ̀lọpọ̀ kọ̀ sí máa wá mọ́ṣáláṣí nítorí pé wọn ò fẹ́ kún ó pé mùsùlùmí lòun láwùjọ subhanallah torí kí wọn lè yọnu sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò kúkú jókòó mùsùlùmí má tí máa ń lọ mọ́sálásí gbogbo ẹni tí ọmọ mùsùlùmí ọmọ mùsùlùmí yóò bá lòun ní lọ mọ́sálásí tó ní tí ọba dàkọ́dà yóò máa tara àbínú ọlọ́n yóò máa fi àwọn èèyàn ọlọ́run dákun má jẹ́ o nínú àwọn nǹkan eléyìí tó sì léwọ tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí òun náà ni pé àwọn bàbá wa àwọn bàbá wa èèwọ̀ ni lórí ọmọ kó jágbe mọ́ wọn o gbọ́dọ̀ jágbe má bàbá tìyá rẹ kò sí ní tí wọ́n lè ṣe fún ọ láyé yìí bàbá rẹ ò sínkù ẹni tó lè jágbe mọ́ ìwọ gẹ́gẹ́ bíi ta ni ipò yóò wò lè dìmúnú pàǹtí ilé ayé bàbá rẹ màmá rẹ kò sí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yẹpẹrẹ tó ọwọ́ ajágbe má bàbá tìyá rẹ ọlọ́mọ sọ alólórí ibú bàbá òun màmá òun ó ti ẹ̀ gbọ́dọ̀ sọ fún wọn pé ọ̀rọ̀ yín sú mi ọ̀rọ̀ yín sú mi ọ̀ràn lọ́dá kọ́ ọ má sọ jáde ní gbólóhùn ẹnu àmọ́ kó o fẹ́ nu kó o fi wà kó o fi sàpèjúwe kọ́rọ̀ bàbá àtìyá rẹ ti sú ọ ọ̀ràn lọ́dá ọlọ́ni wọlé ẹ̀ tọkọ lọ́hùn máa ó má ṣe sọ fún bàbá àtìyá rẹ pé káì ọ̀rọ̀ yín sú mi ọlọ́run lọ́ọ́ gbọ́dọ̀ dàn wò torí ẹ̀ tí wàhálà bá ń bẹ láàrin rẹ àti bàbá rẹ lọ lọ́tún sí wọn ó lè rò pé àwọn bàbá yẹn ọ̀pẹ kí wọ́n má pẹ́ o o lè rò pé wọn náà pẹ́ kọ́ má pẹ́ o sọ̀rọ̀ tí wọ́n bá ń ṣiṣẹ́ ra wọn tó bá kú bẹ́ẹ̀ tó ọ̀dà láìra ó sì sàn ní ìsìnkí bàbá ọ̀làlí wa débi hin àmọ́ ń parí kan sọ pé mo forí jàn ó sàn ní ìsìnkí bàbá ó pé ẹgbẹ́dẹ̀ ẹ̀nà lẹ́ba títí kí gbogbo ara rẹ̀ ó bó níparí kí bàbá ó sọ pé mo ti wá yọnu nísìn mo yá fèrè ó ju kó jẹ́ kí bàbá yẹn kú lọ tí bàbá ń bá fi kú ọ̀dà láìra bàbá sì dà láyé ra ẹnìkan forí jẹ nìkan o ọlọ́run ẹ wò pé mi náà bàbá rẹ láyé ẹ wò pé mi náà nìyá rẹ kọ́sẹ́lẹ́ o oníkálukọ́ gbẹ̀sán rẹ̀ ni torí rẹ̀ àgbọ̀dọ̀ jágbe má bàbá wa àgbọ̀dọ̀ jágbe má yá wa àgbọ̀dọ̀ sọ fún wọn pọ́rọ̀ yín sú mi àti àgbọ̀dọ̀ sọ pé káì ọ̀rọ̀ yín sú mi àgbọ̀dọ̀ dán wò. nínú nǹkan tó wọn bá tún ṣe léèwọ̀ tó ẹ pé nọ́ọ̀sì Islam nìkan ló ti lè rí òòlè bá pàdé ń bò míì O náà ní wípé ẹnìkan ò gbọ́dọ̀ fira rẹ̀ tì sára bàbá òun bàbá kó ní bàbá òun kó wá pa bàbá tiẹ̀ tì haram bàbá wa ni bàbá wa màmá wa màmá wa bàbá ò ṣe é pààrọ̀ ìyá ò ṣe é pààrọ̀ yorùbá kẹsẹsẹ ń sọ fún mi ẹni ò ṣe é ṣé bàbá ló wá ṣe é àtìyá so àwọn náà ò ṣe é pààrọ̀ ìsìláàmù ni haram ni kí wọn á lọ fira rẹ̀ tì sára bàbá mi kó gbàgbé bàbá rẹ̀ lápèjúwe ẹ̀gbọ́n àtàbúrò ni bàbá rẹ̀ àtàbúrò rẹ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ńlọ wá gbé ẹ̀gbọ́n bàbá rẹ̀ wá jẹ́ ẹni tó gbajúmọ̀ púpọ̀ ọjà ìlú máa ń ká èèyàn kò sì sí téèyàn lè máa fowókọrú rẹ̀ wá ní àwùjọ téèyàn ò ní tètè rí ọmọ lágbádá ni ọ bẹ́ẹ̀ ni ọmọ wọn ni mí ah ó ti parí application rẹ̀ accepted ọwọ́ afẹ́ máa jó kọ bàbá òun ọwọ́ à ń neglect bàbá tiẹ̀ islam ọgbà bẹ́ẹ̀ ọ sọ pé mi lọ́ọ́ máa lágbájá lágbájá òun làbúrò bàbá lágbájá tó gbajúmọ̀ kí wá ṣe pọ́ ọwọ́ à máa jó kọ bàbá òun bàbá ọ lọ́ọ́ gbà wọn bàbá ó fi dípò bàbá tiẹ̀ nítorí nǹkan ilé ayé tó fẹ́ fi rí ọlọ́run ọgbà bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ilé ọjẹ́ táwọn bàbá bàbá tí wọ́n máa mú ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹbí ọmọ ará tí wọ́n máa mú wọn sọ́dọ̀ nígbà tẹ́yìn ń tọ́ ọmọ ẹ̀rì ẹ̀ràn ilé ẹ̀kọ́ ọ̀dọ̀ yín ló gbé títí tó fi lọlé ọkọ ọ̀dọ̀ yín ló gbé títí tó náà fi níyàwó tẹ́ ẹ tún fi dá lóko òwò tẹ́ ẹ fi dá tẹ́yàtọ̀ tó náà fi dá dúró ẹ wá ní kò gbọ́dọ̀ jókòó bàbá tiẹ̀ mọ́ irú rẹ̀ wọ́pọ̀ lọ́dọ̀ àwa Yorùbá ọmọ tún ní jókòó bàbá tiẹ̀ mọ́ èèwọ̀ ni lábẹ́ òfin Ọlọ́run ó kọ bàbá wa láàmà jẹ́ àgbọ̀dọ̀ tí ó kọ bàbá ń bàbà nínú kàtẹ́sì Islam tó tún ṣe léèwọ̀ ó náà ní ká máa fi yà ká máa fi jẹ̀yàn gbára ná ká máa dáná jóyàn ká máa dáná ju ẹ̀dọ́ lọ́nkan haramu ni lábẹ́ òfin ọlọ́ torí pé ọlọ́run ọba tọ́ dẹ́dà tọ́ gbogbo nǹkan onìkan lọ́lẹ́tọ̀ọ́ sí kó fi náà fi jẹ̀yàn yá kọ́lọ́ wa lọ́ọ́ máa ná tọ́. So, gbogbo ntọ́ bá wà lẹ́mi láàyè gbogbo ntọ́ bá wà lẹ́mi láàyè àgbọ̀dọ̀ dáná sí la iná tí ẹ máa àgbọ̀dọ̀ dá sí la torí ẹ̀sìn Islam sọ pé tọ́ bá pàdé ẹ̀ la pa ewúrẹ́ àbágùtàn la pa màálù àbíọ́ra kùnmi la bá pa kọ̀bá àti ẹ̀jẹ̀ fàn kọ̀bá àjẹ́ gàlà Islam sọ pé lẹ́yìn gbàtà dùn tán bó sì jẹ́ gàlà tẹ̀ ta lọ́fà tẹ̀ yín bà àbí ẹ̀fàn. E ẹ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní kún àbí kẹ́ ẹ sún ṣáájú kẹ́ ẹ tó rí i pé ẹ̀mí ti kúrò lára rẹ̀ tán tí bá sì ń gbọ̀n tíbi kan ń gbọ̀n lára rẹ̀ tó fi hàn pé mi ò tí ì jáde ń bẹ̀ tán fi lẹ̀ ìgbà tó bá di pé ẹ̀mí ti jáde lára rẹ̀ pátá porongodo ìgbà náà lẹ tó lẹ́tọ̀ọ́ sí kẹ́ wá dáná sí lápò ẹ̀fẹ́ sún ìgbà náà lẹ tó lẹ́tọ̀ọ́ sí pé kẹ́ wá máa fi abẹ kẹ́ máa wá fi bú awọ rẹ̀ pẹ́ fẹ́ kún ẹ dákun bó lẹ́tí lè rí gbogbo orun kẹ́tẹ́ bá sínú islam nítorí tí ẹ̀mí ọ̀bá ti jáde lára rẹ̀ tán tá a fi da bẹtiróòlù sílẹ̀ àfi kẹrosíìnì tá a wá sáná sí i à ń jó abẹ̀mí láàyè nù islam ò ti gbà bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́rú ẹran mọ́ ẹ̀rí lásìkò léyà ọ̀pọ̀lọpọ̀ ọdún àṣìṣe báyìí làwọn èèyàn máa ń ṣe eléyìí tó sì tọ́ ká ṣe bákan náà ẹ̀sìn islam ní kápógun là ń jà àwọn ọmọ ogun wa wá pa àwọn ọ̀tá ẹ gbọ́dọ̀ fòkú ọ̀tá ṣẹ̀sìn ẹ gbọ́dọ̀ fòkú ọ̀tá ẹ gbọ́dọ̀ ṣẹ̀sìn nísìnyí òkú wọn ń bẹ lójú ogun kẹ́ ẹ mọ́ bẹ́ẹ̀ kẹ́ ẹ máa gé wọn létí lọ́kọ̀ọ̀kan kẹ́ ẹ máa gé wọn mú kẹ́ ẹ máa gé wọn létí kẹ́ ẹ máa gé wọn létè kẹ́ ẹ wá lọ wá okùn kan kẹ wàá máa ka abẹ́rẹ́ bọ àwọn etí tẹ géun kẹ máa dè wọ́n pọ̀ ẹfẹ́ fi wọ́n ṣe yọrùn ẹfẹ́ fi wọ́n ṣe gbọ́ ọwọ́ ẹfẹ́ fi wọ́n ṣe wórówóró ẹsẹ̀ a'udhu billahi minash shaitani rajim islam ò gbà bẹ́ẹ̀. islam ó lẹ̀ gbọ́dọ̀ fẹ́ni tó ti kú sẹ̀sìn tó fi dórí ẹni tó kú tá a tẹ́lẹ̀ ìwọ tó fẹ́ wẹ̀ ọ wá wọ yàrá tí wọ́n tẹ́ sí àbí ìwọ kọ́ lọ fẹ́ wẹ̀ ìwọ náà lọ fẹ́ wo fẹ́ wo òkú tó kú yùn pé sébèyàn sì ṣe ọwọ́ awọ ọbẹ̀ tán lọ́wọ́ amúmú lọ́wọ́ afa imú rẹ̀ kọ́ tán àbí ọ̀tàn ọ̀tàn àbí ọ̀tàn tẹ́bí ló ti kú bọ́ọ̀kù àmà sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ lómi ṣe máa ṣe fókun nù torí ẹ̀ kò sínú tọ́ba làákà ìmú tí ẹnìkan tẹ́ ẹ tẹ́ ń wò pé àìlè ìyàwó ni tó lóun fẹ́ wò kú lẹ́yìn ìgbà tó kù ti kú ẹ bá lọ ọbẹ̀ ẹ bá lọ ọbẹ̀ ẹlòmíì máa lọ wò kú níbi tí wọ́n tẹ́ sí yọ́ọ́ máa fọ́ gun mú ìfinisẹ̀sínú ìsìlámù ọ̀gbà wọn ò bí ọ́dá tó lè fọ́ gun mú tí ọ̀bá ti kú yọ afọ gunmu yọfọ gunmu yọfọ gunmu ọtàn bí ọtàn àfa bọkàn ṣe ń ṣe nù ibi tí ń ṣe bí ọwọ́ bá rí sẹ́nu òkú ọwọ́ rí sẹ́nu ẹ̀ ṣe bùkún ni ló ń bá fi eyín òkè àti tìsàlẹ̀ lọ́ba di ọmọ ká mú òun náà bá ní ó péré ni máa kékeré ni ebo ti kú ẹ yọ ọwọ́ mi ẹ yọ ọwọ́ mi ọwọ́ ọba yọ ma láti ìgbà tó náà ti ń ṣe ní àwàrà lọ́ba gbé dákun foríjì mi o kì í ṣe pé mi náà mí ni tí mo ṣe o àmọ́ mo kàn wọ́pọ̀ ti kú ni dákun o má má fi mí sẹ̀sìn o ìwọ wá ń fò ń sẹ̀sìn má fi ọ́ sẹ̀sìn ìwọ ń fò ń sẹ̀sìn kọ̀fẹ́ kọ́ hàn sáwọn èèyàn pé nǹkan ṣe àsọ̀rọ̀ ta ni kí bàbá ọmọ gbọ́ bàbá náà ní parí ẹ̀ ọyọ ọwọ́ tì lọ́ba fi gbé ta ẹ gbà mí o ọ̀dọ̀ òkú wẹ́sẹ̀ àdìgbò wọ́n gbọ́ àlọ́ débẹ̀ táwọn èèyàn dé kí ló dé kí ló ṣẹlẹ̀ sẹ́mi ayé ń tọ́ ṣẹlẹ̀ náà ni pé abẹ́ gbọ́ mọ́kàn ní wọ́n fẹ́ kí ń wo pé wọ́n ṣe tẹ́ wọn lẹ̀ náà ni o ibi tí wọ́n ti wá ń fọwọ́ sí wọn lẹ́ẹ̀kẹ́ pé ókè òun gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ <laughs> so lọ́wọ́ bá rẹ bọ́ sínú ẹnu wọn o lẹ́yìn bá sì pàdé máa lọ́wọ́ mọ́ wọn ní yọ́ mọ́ yọ́ títí kọ̀ yọ́ ni mo ṣe fi gbé ta ẹgbàá mi o torí ẹnìkan ọ̀fẹ́ kú so ńgbà tán bá lọ tán bá bọ̀ tó ti jẹ́wọ́ bá wọn ọwọ́ ọ̀yọ́ náà wọn ni wọn gbé ọwọ́ rẹ̀ mọ́ lẹ́nu ni tọ́ra wo sìnkú wo sì nígbà láti àwọ̀ sàrè fa so ká mú ọmọ ká ọsẹ pẹrẹ lẹ́gbẹ̀ẹ́ ká gbé wọn náà lódindi ká sọ ọ yẹsẹ ọmọ nù wọn ọmọ ìké báyìí lọmọ bọ ọmọ àti yọ afẹ yọ lálàáfíà tó lòun ò ní jáde lálàáfíà wọ kó kùkùté lágbọn àfa torí ẹ èyàn fòkú sẹ̀sìn o èyàn gbọ́dọ̀ fòkú sẹ̀sìn nínú ẹ̀sìn Islam torí àwọn sọ pé ta ni ó wẹ òkú ẹni tó bá jẹ́ mọ̀lẹ́bí òkú tó sì fẹ́ràn òkú tí ó ká ìdá sí irú wọn ni ó wẹ òkú ẹni tó yẹ kó tó bá rí dáadáa rẹ̀ yọ sọ ẹni tó yẹ kó tó bá ra ìdá aláró òkú yẹn kò ní sọ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ máa fẹ́ dáyẹ̀yẹ òkú lẹ̀ lẹ́yìn ìgbà tó bá kú pàápàá jùlọ àwọn tó bá wẹ̀ náà ní Islam sọ pé tẹ́ bá fẹ́ wẹ òkú ẹ gbọ́dọ̀ bọ́ sí hòhò pátá porongodo àárín ìdodo rẹ̀ sórúnkún rẹ̀ méjèèjì ẹ lẹ́tọ̀ọ́ sáti rí àfi tó bá yẹ pé ìyàwó ló ń wẹ ọkọ rẹ̀ tó kú àbọ̀kọ ní ń wẹ ìyàwó rẹ̀ tó kú. ṣẹlẹ̀ yìí àwọn nínú nǹkan tẹsán Islam tó tún ṣẹlẹ̀ ìwọta gbọ́dọ̀ jìnnà sí òun náà ní pé ká máa ra àwọn èèyàn lọ lórí ìbàjẹ́ Islam faramọ́ o ẹ ti màyàn láṣẹbi ẹ màyàn ní ọ̀bà yìí jẹ́ kẹtùn àmà gbósùbà fún kẹ máa ràn án lọ́wọ́ ó ní kẹ lọ da àdúgbò kan rú ẹ̀yin náà lọ da bẹ̀ rú ó kẹ lọ bá tẹnìkan jẹ́ ẹ̀yin náà lọ bá tiẹ̀ jẹ́ ó kẹ lọ di ẹnìkan lọ́nà ẹ̀yin náà lọ di lọ́nà ó kẹ lọ da lọ́nà ẹ̀yin náà lọ da lọ́nà ó dájú pé tẹ ṣe bẹ́ẹ̀ haram ó ní nǹkan tẹ̀ ń sẹ́yìn lábẹ́ òfin ọlọ́ àìrán yàn lọ lórí ìbàjẹ́ nínú ẹ̀sìn Islam tí ó bá bínú ni kó bínú àìrán yàn lọ lórí ìbàjẹ́ ọ̀dà afẹ́jọ́ ara wa lọ́wọ́ ní nìsín èmi ràn lọ́wọ́ wọn náà fẹ́ ràn mí lọ́wọ́ ìsìláàmù ní kílẹ̀ fẹ́ ràn ara yín lórí tí ara yín lọ lórí rẹ̀ yẹn tí ti jẹ́ dáadáa tí ó tó lè mú ni rí bẹ̀rù níbẹ̀ ẹ gbọ́dọ̀ ràn ara yín lọ́wọ́ lórí 'ala 'ala bákan islam ọlọ́ọ̀ gbọ́dọ̀ gbọ́rọ̀ sẹ́nìkan lẹ́nu o ní gbọ́rọ̀ síni lẹ́nu eléyìí tó ṣe pé yóò mú yín takùtọ̀ lọ yóò mú yín dẹ́ṣẹ̀ ohun yóò wù onítàn lè jẹ ipò yóò wù ó lè dì mú ẹnikẹ́ni bá pa yín láṣẹ pẹ̀lú nǹkan tó lè yín sẹ́lọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu o innama ta'atu bil ma'ruf a kì í gbọ́rọ̀ síyàn lẹ́nu àfi tó bá yẹ pé tó fi pani láṣẹ kọ̀tàkùtọ̀ lọ kọ̀tàkùtà nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa alihi wa sallam anabi sọ bẹ́ẹ̀ ní ìgbà tá anabi sallallahu alayhi wa alihi wa sallam tó kó àwọn sọ̀hábà tó ní kí wọ́n jáde tó wọn sẹ́ ọ wá fi sí dídarí nínú wa ọ wá ní sí lẹ́nu tó fi parí dùn àbó tiẹ̀ máa yín ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ Madina ó ní kí kálukú lọ ṣẹ́gi wá gẹ́gẹ́ bá anabi ti ṣe pààyàn láṣẹ pé kẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu kálukú sì lọ ṣẹ́gi wá nígbà tán ṣẹ́gi wá tilẹ̀ kún bíbà ó ní kí wọ́n dáná sí igi wọ́n dáná sí ó wá ní kí wọ́n tò kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n náà lọ́kọ̀ọ̀kan àà wọ́n náà lọ́kọ̀ọ̀kan bá bá anabi ti ní kẹ́ gbọ́rọ̀ sí mi lẹ́nu bóyá ntí mo fi pààyàn láṣẹ dùn máyín ọba yín láàmú àbó ṣòro kọ̀tẹ́yìn lọ́rùn Ah, ẹni a lè máa tó wọ́n báyìí o so àwọn bàbá bàbá táwọn táwọn dàgbà àwọn ní ẹ ṣe sùúrù náà lóòótọ́ ànábì ní ká gbọ́rọ̀ sí ọ lẹ́nu so àwọn ọ̀sọ́ bíi ti pé tó ọba ní ká wọ́ná ká wá wọ́ná torí àkókò fẹ́ wọ́ná là fi tẹ̀lé tà nàbì Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀yin ẹ̀yà dúró àti ìjìnà sí Madina ẹ jẹ́ káwọ àkàn ká lọ béèrè wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ẹni tẹ́ ẹ̀yàn ló lórí fún wa ọ pa àṣẹ débi pé ká máa wọná iná tó ní ká dá ṣé ká wọ̀ bẹ́ẹ̀ bá ní ká wọ̀ àwọ̀ nítorí pé ìyẹn kọ̀rọ̀ sànàbì lẹ́nu sallallahu alayhi wa sallam bàtà dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni ṣé ẹ ti bẹ̀rẹ̀ sí ní wọ̀ ni wọ́n ní àti wọ̀ aníkàwá béèrè náà ni anabi ni tẹ́ ẹ bá wọ̀ ẹ̀ ní jáde nù rẹ̀ láéláé fil ma'ruf torí kọtọ ká gbọ́rọ̀ sí ni lẹ́nu àyàfi tí n fi pa wá láti ọba takotọ lọn tí o sì takota nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n á sọ pé wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá ìwọ gẹ́gẹ́ bí àfa ìwọ gẹ́gẹ́ bí olórí ìlú ìwọ gẹ́gẹ́ bí alátúnṣe àdúgbò ìwọ paláṣẹ kó ní kálukú kó ṣe nǹkan kan tó takotọ lọn àní tẹ̀lé o bí ẹnìkan ní kí kálukú ọmọ yàgbẹ́ kọ́ máa kó jẹ ìwọ gẹ́gẹ́ bí tani ìkẹ́nìkan sọ pé ẹ má tún sin lọ́ọ̀ mọ́ rárá ìwọ gẹ́gẹ́ bíi ta ni ó tó bẹ́ẹ̀ wàláhì tẹ́kùn bá dàn òye ó dèèyàn nítorí pé ẹni tí wọ́n bá fi pààyàn láṣẹ tó ń sì fẹ́ kí wọ́n gbọ́rọ̀ sí ọ lẹ́nu nítorí bá ṣe ló fi pààyàn láṣẹ o. ìdá ọ̀rọ̀tà àǹtọ̀tọ̀ fẹ́ mọ̀rùbẹ́lì mustata ẹnikẹ́ni tí wọ́n fẹ́ kí wọ́n gbọ́rọ̀ sọ lẹ́nu ní èèyàn bá lè ṣe ló fi pààyàn láṣẹ. tọ́ba ti pààyàn láṣẹ pẹ̀lú ń tọ́takùtà ọlọ́run nàbì sallallahu alaihi aka ma máa wọ pọ́n kan sọ̀rọ̀ dànù lásán ọ̀rọ̀ rẹ̀ ò ní torí ẹ a gbọrọ gbọ́rọ̀ sẹ́nìkan lẹnu ní gbọrọ sini lẹnu tí o mú ni sẹ́lọ̀n o tún ọmọ tí ń kọ́sẹ́ ọ̀gá ní ra ìgò wa ìgò ọtí kó à ń lọ tí ra sìgá high tó ń torí pé gbogbo ń tọ́lọ́mọ bá ṣe léwọ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ tí wàá lọ sídi rẹ̀ ẹ lọ́ bá ń paṣẹ wò mí wá ọlọ́mọdé iṣẹ́ mi wá kọ́ ń bì kọ́ torí la ta'ata li makhluqin fi ma'siyati al-khaliq lọ́ ń gbé ẹbọ tí bàbá yẹn bá gbé lọ sórí ta wá ọlọ́mọdé mùsùlùmí lèmi èmi ẹ̀ ṣe káfíìn ẹ ẹbí mùsùlùmí lèmi náà àmọ́rò ah, ah, mùsùlùmí ti tún ti tún rí akramakumullah nínú tí islam tó ṣe léèwọ̀ oní ẹnìkan máa búra lórí irọ́ ó ti mọ̀ pé irọ́ ló ń pa o wàláhi tàláhi wàláhi tàláhi sẹ́mi àpọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn ọmọ pé irọ́ gidi ló ń pa yóò tó máa fọ́kọ́ ọlọ́run ọba sẹ̀rí nítorí kí àwọn èèyàn tí ò ní gbàgbọ́ lè bá gbàgbọ́ kọ̀tọ́lá òfin ọlọ́run wọ́n ń pè léyìn ní al-yaminul ghamus ó ń búra lórí nǹkan tó ọmọ pé irọ́ ni ó sì tún pọ́ lọ́nlé lórí ó ń pọ́ kọ́ lọ́nlé lórí sọ eléyìí wọ́n ń pè ní al-yamin al-ghamus ẹ̀ṣẹ̀ àbí ìbúra ni tó máa ń rí ní bọnú ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ó padà rí ní bọnú náà jahannam torí ẹ mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fáà ń lórí irọ́ ká ṣọ́ra fún ìbúra lórí irọ́ ọlọ́nṣẹ́léwọ̀ bẹ́ẹ̀ bá sì máa búra téèyàn máa búra téèyàn máa búra lọ́pọ̀lọpọ̀ láì jẹ́ kó bùkátà kó búra ewu ń bẹ ń bẹ kí ló fẹ́ búra bí ta ló sọ pọ̀ ń parọ́ nínú tọ́lọ́ tó ti léèwọ̀ òun náà ní máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́rọ̀ nígbà tí wọn ò yọ̀ǹda fún wa láti gbọ́rọ̀ àwọn ọwọ́ alẹ́ tí máa ro ògiri láti gbọ́rọ̀ tọkọ àtìyàwó ń sọnù lé wọn ọlẹ́ tí máa ro ògiri láti gbọ́rọ̀ táwọn èèyàn kan sọ tí wọn ò pè ọ́ sí tí wọn ò sì fẹ́ kọ́ ọ bá wọn tẹ́tí sí i haramu ni gbogbo eléyìí lábẹ́ òfin ọlọ́run islam nínú tó tún ṣe léwọ̀ òun náà ní ká máa gbójú wa lọ bí pé a fẹ́ rí àléébù ọmọ ìyá wa kéèyàn máa yọjú ní ara páànù bíi téèyàn ti ń wẹ̀ torí pé a fẹ́ rí ìdí rẹ̀ a'udhu billahi minash shaitani rajim eléyìí máa sábà ń bẹ fáwọn ọ̀dọ́ ọ̀dọ́ tó ṣe kó ti tó ní àwùjọ kọ̀ láti fẹ́ yàwó yọwọ ikú ń wá ọ̀rẹ́ ń wá ni ńgbà tó ṣe pélé pẹ̀tẹ́sì òun náà ọ̀rẹ́ yẹn ń gbé yọwọ àtibẹ̀ yọ máa wo àwọn obìnrin olóbìnrin ránṣẹ́ ibi táwọn ti ń wẹ̀ tó ṣe pé páànù lásán wọn fi gáàrú ibi tí wọn ti ń wẹ̀ kò ní òrùlé kankan lórí yọwọ àwò di òǹdí ránṣẹ́ yọwọ sọ pé máa ń wù mí kí n wálé yín yìí àbẹ́ gbọ́rọ̀ ìyẹn ni pé ó wù mí láti wá dáràn bì ìsìláàmù ṣe léèwọ̀ kíkẹ́ ká máa wo ìhòhò oníhòhò islam ṣe léwọ̀ ẹ wá pé ayé ti bàjẹ́ lónìí àwọn obìnrin ní òwò jáde tó bá yẹ pé ta lákọ̀ọ́kọ́ tó rí ìwọ òfojú sípò ọ̀fẹ́ wò díòǹdì ọwọ́ á rí díòǹdì so ọ gbọ́dọ̀ wúlẹ̀ kejì tẹ́lẹ̀ kejì ńlọ ta lákọ̀ọ́kọ́ nsàrà ni kákìí sára ká má ṣe nǹkan tọ́lọ́ bá ṣe léwọ̀ nínú tọ́lọ́ tó ṣe léwọ̀. Ona náà ní ká sọ pé àwa la ní tá a ní ìwọ kọ́ ló nílẹ̀ yìí ọwọ́ a máa báwọn èèyàn ṣe fanfà lórí pé wọ́n ló ní ilẹ̀ rẹ ò débí ọ máa báwọn èèyàn ṣe fanfà lórí kílẹ̀ rẹ kọjá bí haramu ni lábẹ́ òfin ọlọ́run nǹkan tí èsì jẹ ọ gbọ́dọ̀ pàpè mára rẹ̀ pé wọ́n ló ní islam ṣe léèwọ̀ islam ó tún ṣe léèwọ̀ nínú tó ṣe léèwọ̀. òun náà ní kéèyàn máa ṣàfihàn pé òun ti jẹ gbádùn tí ò gbádùn kéèyàn sọ kékeré ni ẹ mẹ́yà adìẹ tí wọ́n ń jẹ lójúmọ́ ó sì pé gan orije rí jẹ Islam ṣe lè wọ̀ ká máa jánu fánu pa á ní nǹkan tá a ní kẹ́nìkan máa sọ pé èmi kọ́ni mi ti jẹ pamọ́ mi jẹ pamọ́ láéláé àwọn ẹran àwọn ẹran gidi wà tó sì jẹ́ kíkìnì ọbẹ̀ lè mú páálí jẹ ní níbi tí ọ̀rẹ́ ran rẹ̀ islam kọ gbogbo àmà jánu lórí òfo lórí rọ bọ́ǹbà ń jẹ gan bọ́ ni islam ti ní kọ́ máa rẹ̀ islam ọ̀faramárọ́ bákan náà islam ó tún kórìíra kéèyàn máa fẹ́ lórí ntí bí kẹ́nìkan kọ́ ó ó sì wo fáìlì gbogbo ọmọ tó kọ́ńsẹ́ kò sínú wọn ó sọ pé ah èmi ò sínú ọ̀gá rẹ o ẹn tí gbalérò ni pé ọ̀rẹ́ ọ̀gá mi ni mí bó ṣe sọnù ọ̀rẹ́ ọ̀gá mi ni ọ ọ̀rẹ́ ọ̀gá mi ni ọ̀rẹ́ ọ̀gá rẹ mọ jẹ kì í ṣe pé mi lọ̀gá rẹ tọkọ ṣẹ́ tó fi lé ọ lọ́wọ́ ó sì lè má parọ́ mọ́ mi láì tíì kù. Islam ọgbà kíkékè yẹn ọjẹ ni tí wọ́n máa fẹ́ kí òun lórí ní tí ò sí ẹnìkan lọ Mẹ́kà ọlọ́run ọmọ bó ṣe tiraka tọ́ lọ ó wá fẹ́ dọ́gba gbowó lọ́wọ́ tiẹ̀ torí porípo lówó ni wọ́n á ní à ẹ̀yin èèyàn bá ń pẹ́ bàlá jí o àwọn náà wọ́n rán mi lọ mọ́kà lọ́dún yìí o ìwọ sì wo fáìlì ẹni tó rán lọ mọ́kà àbí wọ́n sì ó kọ́kọ́ ni kò sínú wọn ọ̀ ń ṣe léyìn láti tún fi ṣe bára ni wọ́n gbà kẹ́nìkan kún yín ọ lórí nítòsí bẹ́ẹ̀ àwọn tó ọmọ kéwù nìṣẹ́ ẹni kọ́ sọ pé ọmọ kéwù yìí náà ni mo jẹ́ ọmọ kéwù mi báwo ìgbà wo lọ kọ́ kéwù lọ́dọ̀ mi. àwọn ọmọ kéwù yìí náà ni ṣe ń kọ́ kéwù lọ́dọ̀ mi. tó ṣàlàyé tó mú ọmọ gbọ́dọ̀ ànilẹ́kọ̀ọ́ yìí ni ó kèsè tó fi pera ẹ lọ́mọ kéwù mi nù ọ̀dà kò burú àmọ́ kéèyàn ò nífẹ̀ẹ́ sí kí wọ́n máa yìn òun lórí ní tí ò ṣe ètò òṣè kan ìsìláàmù ọ̀fẹ́ kí wọ́n yàn lórí ẹ̀ kọ́ wa tẹ́tí máa gbọ́. akramakumullah nínú nǹkan tí islam tó tún mú wa ó náà ní pé èèyàn gbọ́dọ̀ jálulé ńlé láì jẹ́ pọ́ gbáyọ̀dá wọn láti wọlé. asalaamu alaykum wa alaykum salaam kò túmọ̀ sí kan sọ pé kọ́ wọlé o wọ́n dáhùn sálámà ni o gbàdánù wa sì sọ pé ṣé kí n wọlé táwọn bá bí ọ pé tánu ọ sọ pé mi lágbájá ọmọ lágbájá torí èmi kìí ṣe dáhùn gbogbo èèyàn lèmi kò sì sọ ọmọ tí wọ́n bí láyé tí wọ́n sọ lémi èmi lágbájá ọmọ lágbájá ni ṣé kí n wọlé wọ́n ní kó wọlé ìgbà náà ló tó lẹ́tọ̀ọ́ láti wọlé òlé àmì yẹn wàá wọlé Islam ọgbà bẹ́ẹ̀ láì jẹ́ pé wọ́n ti sọ pé kó wọlé nínú àwọn nǹkan tí Islam tó tún kọ́ fún wa onáni náà pa ìnákúnà ó ti máa pé wọ̀kan àti ìyàwó rẹ̀ náà ni ẹ̀yin méjì tẹ̀ fẹ́ jẹun náà ẹ wá ṣe ráìsì kóńgò kan no ẹ ṣe ráìsì wọn ti pè é kóńgò kan kóńgò kan báwo ẹ̀yin mélòó ṣé wọn pé ìnákúnà ti wọ bẹ̀rù ó ní à ah, níná lówó náà táwọn bá jẹ táwọn jẹ pọ́n lọ da yókù nù à ah, a'udhu billah à ah, thumma latus'alunna yawma idhin ani naim ọlọ́run bí ilé rẹ̀ ń padà ẹ̀rọ tó ṣe fún yín tó bá dijọ́ gbé ndàlùkìyàmà báwo lẹ ṣe ná. ìyẹn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìnákùná ọlọ́run ọba ṣe lé wọ̀ ẹ gbọ́dọ̀ nánàkùná nínú tọ́lọ́ tó ṣe lé wọ̀ ọ̀nà nìkan máa tọpinpin wọ́n máa tọpinpin àwọn èèyàn tẹ́ ti jẹ́ ìwé ṣe ránṣọ tiẹ̀ ń gbígbé ya wọ́n máa wádìí wọn ń bọ̀ lọ́lọ́ bọ̀lọ́dé kọmọ tí ìpadà dé kí ló kọ ọ bẹnu sọsọ bí ẹnu asínrín ọ̀pọ̀lọpọ̀ ní rántí wọn bí tó ti gbé ya tẹlomi ni wọn máa mú gbọ́ torí fi fu ọ̀pọ̀lọpọ̀ ọrù torí pé tẹlomi ni mú gbọ́ kò tí ó ríran rí tiẹ̀ torí a máa tọpinpin islam ọ̀farama islam ọ̀farama ọmọ ká ọmọ sọlọmọ lọ́rùn ọmọ tìbí mọ kẹta oyún ẹlẹ́kẹrin mọ̀ ní gbé káwọn wọ́n gba fáìlì lọ́wọ́ rẹ̀ pípé atúnfẹ́ lóyún ẹlẹ́ẹ̀kejì o afẹ́ lóyún ẹlẹ́ẹ̀kẹta èyí nǹkan ti ẹ̀ pọ̀ lọ́wọ́ àwọn obìnrin bàjẹ́ tó bá dàda sọ fún wọn pé lágbájá tún bímọ wọ́n lè ké ah, ìyá bí ti ń sin bí ti ń sin ní ń bọ́ ńgbà òbí ẹlẹ́ẹ̀kejì gbogbo eh, singilẹ́tì gbogbo ẹ̀wù sweater ọmọdé tá a bùn kò tí ì dá padà o ó ti bí ẹ̀ karùn-ún ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o torí ẹ̀ ló ti jẹ́ pé ìsẹ̀mí yorùbá ìgbà lágbá ọlágbá alágbá pé ẹ̀yin náà ní rọra ṣe ìsẹ̀mí yín jẹ́jẹ́ gbogbo tó bá ti ṣe yẹn tún máa sọ fáwọn agbọ̀ràndùn àwọn ọ̀daràn ẹ̀ tún máa bímọ látún ti bímọ wọ́n tún máa kà á sí ọlọ́run ìkòkòrò àjókò rẹ jẹ́jẹ́ kẹ́ máa sáyé yín jẹ́jẹ́ tó èbí máa mẹ́ẹ̀ẹ́dógún rèké lọ́fẹ́ máa sọ fáwọn èèyàn ẹ̀yin sì ti mọ̀ pé àwùjọ yorùbá ìwà àwọn ọ̀daràn lọ́pọ̀ wọ́n ti lè máa wọ́pọ̀ máa ti pọ̀jù kí wọ́n fẹ́ bọ́ọ̀lù wọn pa sọ̀rọ̀ àmàṣẹ́lẹ̀ ayé ìràbùrọ̀ gbé fáìlì rẹ lọ ẹni pé ìbẹ̀rù kí ni wọ́n wí kí ni wọ́n wí náà lóbìnrin mi fi ń de pampasì májì tí òní gbà kọ́kọ́ súnmọ́ ma torí pé àwọn èèyàn sọ mí lẹ́nu wọ́n pe jojúmọ́ làwọn á ń bímọ ẹ dákun ẹ wò nǹkan torí tọ́lọ̀ torí ẹ á máa tọ́ pípín àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ bọ́ lọ sí wa lọ́wọ́ èlùbọ́ là ń jọ kó wálẹ̀ yìí ẹ wá dúró owó tó ní sọ́wọ́ èlùbọ́ lásán nù kí ló wàláhì látàgbé adìẹ ó di bílíọ̀nìà kọ owó níní ọ̀kan sẹ́wọ̀n ló ń sè ṣèbọ́lọ̀ máa ń sínà ni ṣèwọ́n ọmọ àtọ pínpín pé owó òun lè jówó ọlọ́run ókè owó ta ni owó ta ni ká máa tọ pínpín Islam ọ̀farama so kíkálukú wa sáàmà bẹ́lọ̀ pé kọ́rọ̀ rẹ̀ da kọ́rọ̀ rẹ̀ ọ́ dayọ̀ aburú ni ó tóbi ni máa fi kọlọ́njọ́ máa dáa fún gbogbo wa àmọ́ ká máa tọpinpin àwọn èèyàn kí ni championsẹ̀ rẹ̀ ta ló fẹ́ gbé fáìlì yẹn lọ fún nínú tọ́lọ̀ bá tún ṣe léèwọ̀ tá a gbọ́dọ̀ dènà sí òun náà ni ká máa ro àìdá sáwọn mùmíní àti mùmínábìnrin ká máa ro aburú sí wọn Islam ọ̀fẹ́ ẹlòmíì ọ̀gbádùn tó bá gbé lọ síbítù kò sí máa ṣe lè tọ́jú ẹ̀ nítorí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú ń bẹ nínú ọkàn ọ̀daràn ọlọ́ni bẹ́ẹ̀ ti baghdha'u min afwahi fi afwahihim wa ma tukhfi suduruhum akbar ọlọ́ni ìkórìíra ti hàn lórí ahọ́n àwọn tẹ́lẹ̀ náà ẹ máa rẹ́ lómi tí wọ́n máa bá yín sọ̀rọ̀ kàtẹ́gbín ọlọ́ni ti ń àyà wọn ó burú ju tí wọ́n sọ jáde lẹ́nu lọ. sọ ẹlòmíì àrùn burúkú ti ń da láàmú kò sọ́sìpìtì tó lè lọ láyé tí wọ́n tọ́jú rẹ̀ ọ á lè sọ èèyàn pé mọ́kàn máa bínú àwọn èèyàn ni ẹ dákun paracetamol ló wọ́n fún ọ kódà kó ṣe tabẹ́rẹ́ kò lè yanjú ẹ̀ alukurani nìkan ló lè yanjú ru eléyìí ẹ wàá ra wọn rú ọ̀daràn báwọn òní jókòmbi tó ti gbọ́ ọ̀rọ̀ lọ òní jókòmbi tó ti gbọ́ alukur'an òní jókòmbi tó ti gbọ́ sunna nítorí fọkàn rẹ̀ má kò ní jókòmbẹ̀ nítorí pé orí aburú ńlọ fẹ́ sẹ̀mí orí aburú ńlọ fẹ́ bá kú orí aburú ní dákọ́lọ́ gbé òǹdìdé ńjọ́ gbé ńdà kéyàmù. ó sì kàn lè má bínú àwọn èèyàn ni ìwọ gan àárẹ̀ tí ọmọ ẹ̀sìn ọ yóò jù tiwọn lọ nítorí tó máa ń bínú ẹnìkan tó ń kórìíra rẹ̀ nítorí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wọ́n lò ní gbádùn ọlọ́run ní wo pé wọ́n ń bínú rẹ̀ bó dá ọwọ́ orí rẹ̀ dúró fún ìwọ ni wàá lọ bà torí ẹni Islam ṣe sọ pé ẹ gbọ́dọ̀ ṣe lára ara yín kí ni wọ́n pè ń lára wọ́n máa fẹ́ kí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe kejì ìlara tún ni kó pé kí ìdẹ̀ra kú lọ́dọ̀ rẹ̀ kọ́ tiẹ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ bínú mùsùlùmí ọlọ́run ṣe léèwọ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ kọ̀yìn sí mùsùlùmí ọlọ́run ṣe léèwọ̀ ìsìláàmù tún kórìíra kọ́ máa pèèyàn kéèyàn jáwọ́ di ìbàjẹ́ kó sọ pé náà ló wọ́n máa ṣe ìsìláàmù ṣe léèwọ̀ nínú tọ́lọ́ wọn bá tún ṣe léèwọ̀ òun náà ni ìgbéraga àti fáàrí ọlọ́run bá ṣe léèwọ̀ kí lọ́ọ́ fẹ́ fi sọ pé ó dájú lọ́nà rí tó fi ń gbéraga kí lọ́ọ́ fẹ́ fi sọ pé ó tó tó fi ń ṣe fáàrí ẹ̀yin ọmọ pọlọ wọn bá ọkàn dán wàá wò náà ni ṣebí máa ṣe bí kálukú náà wọn bí kálukú àdánwò tọ́lọ̀ wọn gbé bá ni kò ní ìwọ ò ní ju eléyìí lọ ìwọ ò rí ṣe ju eléyìí lọ ṣe wàá ràdánwò oníjẹ eléyìí lọ orí ṣe ju eléyìí lọ ọ̀pọ̀lọpọ̀ wọn á sì lò yóò fi wọn máa wò pọ̀ ń da ju gbogbo èèyàn lọ ọ̀dà tó ẹnìkan dépò pọ̀ pọ̀ da jù lọ àdánwò tọ́lọ̀ ń fún ọyún ìdánwò so ó ṣàṣeyege àbófìdí rẹ́mi èyí tọ́lọ̀ ń ni torí rẹ̀ fáàrí ọ̀yẹ́ o ìgbéraga ọ̀yẹ́ o ìtẹ̀bà lọ́yẹ́ o pàápàá jùlọ gbogbo ẹni tọ́lọ́mùbá ti ràn lọ́wọ́ tọ́lọ́mùbá tẹríba àlékún àgbéga lọ́ọ̀mà rí àmọ́ tọ́lọ́mùbá ti ń wóra rẹ ọjà bọ̀ ní pọ́ tó túká ẹ sì máa pẹ́yìn ò lè túká kárí kó má tiẹ̀ bọ̀ ni. nínú tí ìsìláàmù tún ṣe léwọ̀ tọ́lọ́ ṣe léwọ̀ ó náà ní al-i'jabu bin kíyàn ọmọ ìgbọ́ra ẹ̀ lójú <laughs> èmi mo tó báyìí èmi mo tó báyìí kí kí ló tó ìwọ tó yẹ pé òdúró ń dó lọ tí wọ́n kọ tí wọ́n sọ sínú kòròǹfò sáná lọ́wọ́ ń wora rẹ pé kò sí irú irú Ọlọ́run nìkan ni ò sí èèyàn gbọ́dọ̀ jọra rẹ lójú nínú nǹkan tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá tún ṣe léwọ̀ ó náà ní ká máa dunnú ká máa yọ ayọ̀ pọ̀rọ́ ká máa ṣe mọ̀kẹ́ ká máa ṣe fúkẹ́ kí wọ́n máa wo pé ọ́ àdúró rẹ tọ́lọ̀ ń ṣe fún àyè torí pé ìdùnnú pọ̀rọ̀ ìyá torí ẹ̀ sẹ́ẹ̀rí tọ́lọ̀ ń bá sóore fún yàn láyé ó ń gángan ìtẹríba rẹ̀ gbọ́dọ̀ pọ̀ jù fọlọ̀ ìdúpẹ́ fọlọ̀ wọn ba rẹ̀ gbọ́dọ̀ pọ̀ ìṣepẹ̀lẹ́ rẹ̀ gbọ́dọ̀ pọ̀ nítorí kọ́ má jẹ́ pé wánranwánran tí bá ń ṣe ni ó fi ba orí jẹ́ mọ́ra rẹ̀ lọ́wọ́ ẹ sì mọ̀ pé ìmá ṣe wánranwánran ìmá jọra ẹni lójú ìmá ṣègbéraga ìmá wóra ẹni ìmá sábà bẹ fẹ́ni tó bá ti rí kó rí nǹkan kan mú àdánwò yẹn máa sábà bẹ fún wa bó ló sì wá kóra rẹ̀ ń jánu tọ́jáwọ́ di apàtí ọ̀yọ́ eléyàn làdánwò tiẹ̀. bákan náà Islam ó lẹ́yìn gbọ́dọ̀ bún ẹnì kan lẹ́bùn kẹ́tún padà pé fẹ́ gbà padà. ẹ so ẹ̀rọ ọlọ́ta tí mo gbé fún ọ mo rò pé ó lò dáadáa ni àmọ́ mo ti wá rí pé ó lò dáadáa sẹ́mi tí mo gbẹ́rọ ọlọ́ta fún ọ níyàwó mi wá gbàtà wá kò ń fẹ́ lọ o tún lọ gbowó so ó ló dáadáa wọn ọ̀ràn ti kà fún nígbà wọn gbé fún pé báwọn ìyàwó tí bá wà ọ̀fẹ́ lọ́ọ́ máa lọ ta fún wọn so ẹni ẹlẹ́ni sì náà ebi bọ̀dá mi ó fi dá mi lóko òwò náà ìwọ ìyàwó náà san wọn kàn lè dín ọ́ wọn á nígbà tó ti lọ gbowó òun kò bá kéré jù bẹ́ẹ̀ lọ ó ló dáadáa ẹ̀yin ọmọ ẹ lọ gbé ẹ̀rọ padà sínú lẹ́ńbì Islam ní kọ̀tọ̀ níta bá ti bùn yàn ọ̀daràn àtúngbọ̀dọ̀ sí ẹ̀ka alẹ́ mọ́ ọlọ́run ọba àforí sí ni torí ẹ̀ lànàbì sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá fẹ́ bùnyàn lẹ́bùn tó tún padà kó n fẹ́ gba nǹkan padà àpèjúwe rẹ̀ làpèjúwe ajá tó yẹ pé tó bá pọ̀ kalẹ̀ àti padà sídìí èpọ̀ rẹ̀ tún kó jẹ kèé la àpèjúwe ebú èsì ìṣètiwa àpèjúwe ebú èsì tàwọn mùsùlùmí torí rẹ̀ kọ́tọ́ kẹ́nìkan mú yàn ní nǹkan tún gbà padà islam ní àfi bàbá èèyàn nìkan tí bàbá wa bá fún wa ní nǹkan islam lọ́tọ̀ kí bàbá tún padà pé ẹ ntúmọ̀ fọ́ǹdà bí bàbá bá gbà tán kó ní àfọ́n ọmọ kò burú nítorí pé àtiwọ́ àtowó rẹ náà nǹkan títa ni ti bàbá rẹ tí bàbá rẹ bá ń bùkátà sí nǹkan kan nu owó rẹ kò burú kó mu torí ẹ islam ó ní kódà ń tẹ́ ẹ yẹn ẹ má tún gbà padà má kọ́dà kó ṣe pé rírà lẹ́ rà ẹ má rà Islam ó ní tẹ́ ẹ bá bó ṣiṣẹ́ níṣẹ́ tó ṣiṣẹ́ bá ṣiṣẹ́ fún yín tó ṣe dáadáa tó ṣe láṣẹ pé ẹ gbọ́dọ̀ jẹ́ kó oògùn rẹ̀ ọgbẹ́kẹ́ tó fún lẹ́tọ̀ọ́ rẹ̀ aqulu qawli hadha wa astaghfirullaha al-azima wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله قال الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن أنتم باتوا سليوه eléyìí tó ṣe pé mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí oná àlàyé dọ́gba láàrin ìyàwó méjì mẹ́ta tàbí mẹ́rin tó ní òfin Ọlọ́run ní àìṣe dọ́gba láàrin wọn haram ni kí la gbàlérò pẹ̀lú ṣíṣe dọ́gba kìí ṣe pé ìfẹ́ tó ní sáwọn obìnrin wọ̀nyí nítorí pé ìwọ ò lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin rẹ nínú ìfẹ́ Ọlọ́run Ẹlẹ́dàá wa ni walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum ẹ ò ní agbára láti ṣe dọ́gba láàrin àwọn obìnrin nínú ìfẹ́ kódà kó ṣe pé gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ èèyàn ò rí kó ń fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ náà ni tòun àwọn ọmọ tẹ́ bí gan ẹ rí pé ẹ lè fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ báwo wá làwọn obìnrin tọ́jú ọmọ ọlọ́mọ tó fẹ́ ń yàwó ó súnmọ́ kó jẹ́ pé ọ fẹ́ràn ẹnìkan ju ẹnìkan lọ ṣùgbọ́n ṣíṣe dọ́gba nínú nǹkan tágbára rẹ̀ ká ipò pin ọjọ́ fún kálukú wọn kálukú pẹ̀lú ọjọ́ rẹ̀ kìí ṣe pé ọ̀fẹ́ yàwó kan eléyìí tó ọ̀fẹ́ kàn yìí ni ọ̀wọ́ ajá ayò rẹ ọ̀dọ́ rẹ nìkan lọ́ọ́ máa sùn ilé rẹ nìkan lọ́ọ́ máa gbé ọ̀wọ́ apá wọn yòókù tì bí aṣọ tó ti gbó òní dọ́dọ̀ tiwọn ó ṣeé ṣe kíkí lásán kọjá kó ń lọ pa yín pọ̀ ó ṣeé ṣe kọjá kó tiẹ̀ wò wọ́n sẹ̀ kan mọ́ ní tí wọ́n bá rí fún wọn máa jẹ eléyìí ìṣàbòsínù ìsìláàmù ló tún ṣe dọ́gba lórí àwọn ìyàwó rẹ nípa tí wọ́n máa jẹ tí wọ́n máa mu àti bùgbé ní tí wọ́n máa wọ̀ sọ́rùn gbogbo eléyìí ọ̀ràn èèyàn lọ́jẹ́ lórí rẹ̀ kò sí dọ́gba láàrin àwọn obìnrin rẹ̀ ń bẹ̀. ìsìláàmù ọgbà àbòsí kò sì fara ma bí wulẹ̀ ó kéré ma. bákan náà nínú tọ́lọ̀ ọbẹ̀ ẹlẹ́dàá wa ṣe léèwọ̀ òun náà là ìṣe déédé àìṣe dọ́gba láàrin àwọn ọmọ wa bá a ṣe bẹ́rù bẹ́ẹ̀ náà là bọ́ ma. ọ gbọ́dọ̀ jẹ́ pọ́ ọmọ kan tọ́jú kò sí ntọ́kàn pẹ̀lú ọmọ mi ó gbọ́dọ̀ jẹ́ pé àwọn ọmọ ìyàwó kan àwọn náà lọ ń tọ́jú àwọn ọmọ ìyàwó míì tí wọ́n bá wọn ìyà ni wọ́n wá jẹ lọ́dọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ni tí ń ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe dọ́gba láàrin àwọn ọmọ rẹ̀ ṣíṣe dọ́gba nínú ẹ̀bùn ṣíṣe dọ́gba nínú ntọ́ọ̀bà fún àwọn ọmọ rẹ̀ àwọn olùmọ̀ wa kún sọ́nà méjì wọ́n ní tá a bá fẹ́ bùn àwọn ọmọ wa lẹ́bùn tá a bùn wọn lẹ́bùn dọ́gba ni àtọkùnrin àtobìnrin wọn nítorí pé ńgbà tí Ànábì sallallahu alaihi wa sallam tóní ká ṣe dọ́gba láàrin àwọn ọmọ wa sọ yìí pé àyà àfọkùnrin sóbìnrin o ẹ máa fún ọkùnrin nílọ́pọ̀ ntí ẹ fọbìnrin ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ eléyìí ni àwọn olùmọ̀tọ́pọ̀ jù sọ gẹ́gẹ́ bí abu hanifa imaamu malik àti imaamu shafi'i rahmatulahi alayhi nígbà tí ahmed ibn hanbal rahimahullah òun sọ pé tá a bá fún àwọn ọmọ wa á fún wọn lẹ́bùn ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ ti ṣe pín ogún ni torí pọ́lọ̀ ń sọ pé tá a bá kú ọkùnrin ọmọ gbà lọ́pọ̀ nítòbìnrin ọba gbà bẹ́ẹ̀ náà ni lójú ayé wa ká tó kú táwọn náà bá fẹ́ pín ẹ̀bùn fáwọn ọmọ wa àwọn ní two thousand àwọn afọbìnrin ní one thousand bẹ́ẹ̀ ni Imaamu Ahmad sọ bí bọ́lọ̀ ń ṣe sọ pé àkùn egun iná làá máa pín ẹ̀bùn ṣùgbọ́n ìtafaramá lọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nítorí pẹ́ẹ́rì kan ò sí tọ́wọ́ tó gbangba tó fi hàn pé ẹ̀bùn tá a bá bu ọmọ látọjú ayé wa yóò ṣe déédéé pẹ̀lú bí wọ́n ṣe pín ogun wa lẹ́yìn ikú wa kò sẹ́rì kan wá bẹ̀. anabi sallallahu alayhi wa sallam ó sọ pé a'dilu bayna awladikum ẹ ṣe dọ́gba láàrin àwọn ọmọ yín ṣùgbọ́n kò sọ pé ó sọ láàrin àwọn ọmọ yín ọmọ yín wọ́n kárí ọkùnrin wọ́n kárí obìnrin anabi ò sì sọ pé ẹ máa fún obìnrin ní ìdajì ń dẹ́ẹ̀bà fọkùnrin kò sọ bẹ́ẹ̀ torí rẹ̀ lójú ayé wa tá a bá fẹ́ pín ẹ̀bùn fáwọn ọmọ wa one thousand one thousand èyí ti pẹ́ nìkan gba two thousand torí pọ́jọ́ kùnrin obìnrin àwọn àgbà one thousand rárá wọ́n gbà dọ́gba lójú ayé wa a gbọ́dọ̀ máa ṣe dọ́gba bẹ́ẹ̀ láàrin àwọn ọmọ wa àtọmọ tó smart àtọmọ tó brilliant àtọmọ tó dull àtọmọ tó poor ọmọ rẹ náà gbogbo gbogbo rọ burúkú kò dénú òfin ọlọ́run wọ́n lọ máa tó tó tó tó tó wọ́n lọ máa tó fi ń pèlè smart wọ́n lọ máa tó fi ń pèlè dull ọmọ ta ni gbogbo wọn ọmọ rẹ ó fún kálukú lẹ́bùn yẹn dọ́gba eléyìí lòfin Ọlọ́run Islam ó tún ní ká ṣọ́ra o nígbà tá a bá rí i pé bóyá àti dàgbà ikú lè wá at any time bóyá ọ̀dọ́mọdé ni wá ikú lè wá at any time àwa kàkọ́ lẹ̀ ike gbogbo owó mi yí o gbogbo tí mo fi sílẹ̀ sáyé ẹ ẹ gbé lọ fún mọ́ṣáláṣí báyìí gbé lọ fáwọn èèyàn báyìí ẹ fáwọn èèyàn báyìí ní nǹkan báyìí so kí á ní ó kù fáwọn ọmọ rẹ ní tó bá kù fún wa kó wọn máa mú ah nísìnyí yẹn ní ten million ọwọ́ àṣẹ wọ̀síyà ike kí wọ́n gbé nine million lọ fún mọ́sálásí ọwọ́ àkú one million fáwọn ọmọ kánú àbí èsè kà á ìkà gidi ìkà gidi torí ẹlẹ́sìn Islam sọ pé ìdákanu mẹ́ta péré ló lè kọ́ àkọọ́lẹ̀ rẹ̀ pé kí wọ́n fún ẹlòmíì yàtọ̀ sáwọn tí ó jogún rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ Islam ọgbà kọ́ wa kó gbogbo owó àbí òtí ẹ̀ tí ì náà bàbá àkà òtí kù ọwọ́ akó gbogbo owó àwọn àwọn ọmọ abúlé àwọn ọmọ yìí àwọn àwọn aya abúlé àwọn aya yìí àbí òye wa nínú ten million ó nine million five hundred thousand ó fi ṣe sàrà ọwọ́ akó five hundred thousand lọ́ba kú lọ́sẹ̀ kejì sẹ́rí pé kánú ìka burúkú islam ọ̀farama wáyé o a tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi ẹ̀sìn wa ẹ̀sìn sáà ó fi hàn wá pípé ńgbà tọkùnrin àti obìnrin tí gbèsè ayé wọn tí ọba rọgbọ nígbà míì wọn mú padà já sí pé wọn kọra wọn lẹ láwùjọ wa ntí máa sábà ṣẹlẹ̀ tí ó yẹ kó rí bẹ́ẹ̀ fáwọn mùsùlùmí òun náà ní pé tí obìnrin kan bá ti sọkùnrin fẹ́ wọ́n wàá lọ sí àwọn kóòtù kọ́kọ́kọ́kọ́ àwọn kóòtù tí wọ́n dálẹ̀ lórí àṣà àwọn kóòtù àwọn baálẹ̀ ó lè jókè eléyìn ó sì lè jẹ́ sálẹ̀ ọ̀ra ó lè jẹ́ bòmíì níbi tí wọ́n ti kó lọ jáwèé fọ́kọ̀ọ́ obìnrin nù ọkùnrin lè sọ pé ń jáwé fóbìnrin ló kọ́ fi yé wa wípé yìgì tọ́jọ́ pé ẹ̀sìn Islam ló so kò sí baálẹ̀ náà tó lè kò ọba náà tó lè jà yi Islam nìkan iná ló lè sọ̀nà bí ó ṣe jà sẹ́mi pé ní àwọn kóòtù yẹn àwọn lè sọ pé lórí àlàyé tọkọ gbé wá àti bí ìyàwó rọrọ sọ àwọn já yìgì lórí tí àwọn gbé àti bọ́ kò sí rọ́rọ̀ sọ àwọn já yìgì wọn já nǹkan kan o wọn já nǹkan kọ́dà àwọn ò sọ̀rọ̀ nítorí pé yìgì tí islam bá sùn kò sí tó lè jà àfi islam náà torí ẹ̀ láti máa fi wọ́n ńgbà tó wá lọ sí kóòtù tó lọ gbà wíwá yìí ṣé baálẹ̀ ń lọ so yìgì yín jọ tó so ni ah lè má mú ni ok ńgbà tó fẹ́ já yìgì rẹ̀ dọ̀dọ̀ lè má mú òsè lọ́mọ́ tó fi wá jẹ́ kóòtù kọ̀kọ̀kọ̀kọ̀ ló ti lọ gba pépà kan wá bíi lébẹ́lì búrẹ́dì kí la fẹ́ fi ṣe so eléyìí sì bá àwọn ìjẹ́ púpọ̀ láwùjọ wa wọ́n ń bá wọn sọ̀rọ̀ ọlọ́ àwọn ń tọ́ta kó tọ́lọ̀ ni wọ́n máa fẹ́ ṣe kọ́lẹ̀ lómi ó tún fẹ́ mọ̀álìmù ló ǹgbà tó fẹ́ kọ́ ìyàwó lẹ̀ kóòtù òkè lẹ́ni ló náà lọ mọ̀álìmù fa kí wọ́n á lọ máa lé kí ó fẹ́ ṣe àbẹ́ntí ọ̀yà lé kí ó rí torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́ ò bùkátà lè má mú gan kó tó kọ́ ìyàwó ó bukata láti lọ kóòtù kankan kó tó kọyàwó torí pé ìkọyàwó ọ̀rọ̀ lásán ni tó o bá ti lè sọ̀rọ̀ báyìí ìwọ tó ọjọ́ kọ ọlọ́kọ́lẹ̀ bẹ́ẹ̀sì wọ bẹ́ẹ̀sì ó ti tánu kò bùkátà pépà kankan ìfẹ́ máa fọ ọ̀rọ̀ tí ó gùngùn ìlànà sẹ̀sẹ̀ ń lọ kóòtù rọ́ kọ́nà òbúkátà láti wá ṣẹ̀ríà kí lọ fẹ́ wá sẹ̀rí àfún torí kọ́ fẹ́ kọ́yàwó ẹnìkan wá sẹ̀rí àníṣó ní nítorí gbé mi wá ni pé mo fẹ́ kọ́yàwó mi ọ̀rọ̀ ló ń sọ. tí wọ́n bá mọ̀ kọ́ fẹ́ kọ́yàwó rẹ̀ ọ̀ sọ fún ni tó bá sọ fún pé ọkọ̀ ọ̀lẹ̀ wà bá ti lọ́ba tán. torí di eléyìí báyìí tí kíkọ́ ọ̀lẹ̀ bá wá wáyé lójú tiẹ̀ látàrí kọ́ lọ sí kóòtù kọ́kọ́kọ́kọ́ lọ́mọ o lórí nínú ẹ̀mí rẹ nínú etí ẹ lọ́kàn rẹ pé ìyàwó yẹn ò sí ìrìkọ́ ọ̀lẹ̀ o ìyàwó rẹ náà sì o gbogbo tó bá wà lọ ní ìsìn tó lẹ bọlọ ti ṣe ní lẹ. gbogbo tí máa ń ṣe zina o ọ jẹ pé ìwọ ló ń wo ìyàwó rẹ rántí fi ṣe zina ó di sọ pé kò ní wà ẹni tó rí ìyàwó pé zina tí ò nǹkan kan ṣe sí kò ní wà torí ẹ ọkùnrin tó bá rí kọ ìyàwó òun òun ni sọ pé òun kọ́ wá ṣẹ̀ṣẹ̀ jẹ́ pé nìkan ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bọ́ wí àmọ́ rò dáadáa o torí pé lọ́pọ̀lọpọ̀ ìbínú ló máa ń bí àbámọ̀ ló máa ń kẹ́yìn rẹ̀ tí ẹ bá sì ti wí kò sí kó jẹ má anábìíní tí ẹ bá fi ṣàwàdà yóò do tọ́mọ yẹn lọ wọ́n yẹ fi kíkọ obìnrin sílẹ̀ ṣàwàdà ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì kọ́ gbọ́n gbogbo ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ láàrin àti àwọn rẹ̀ màá kọ́ ọjọ́ kan mò ń sọ fún ọjọ́ náà ń bọ̀ ẹ̀ irọ́ lásán èé sọkùn gidi torí pé ntọ́nsọ ntọ́nsọ ntọ́nsọ ọ̀padà sọ́njọ́ kan náà ni torí ẹ̀ tí kíkọ́ ọlẹ̀ bá wá ṣẹlẹ̀ ẹ rí i pé ń gbà mí ọ̀dọ̀ ìyàwó ni wọ́n fọmọ sí ẹ máa fọmọ sọ́dọ̀ ìyàwó ojúṣe ìwọ bàbá ọ̀tán lórí ọmọ nítorí pé ọba àti kọ̀yàwó lẹ̀ ọmọ pínrín sí ti mú mú lọ́wọ́ ṣé ìwọ lè gbà á ọmú wo lọkùnrin níláyà tí wọ́n máa fọmọ àbọ̀fẹ́ pọmọ ọlọ́mọ màmá rẹ kò sí má sábà pé no màmá ìyàwó òun ń bẹ kápẹ́ ìyàwó gan kò sí ń pẹ́ ẹni tó lè tọ́jú ọmọ ìyá rẹ̀ lọ́kàn ìyá rẹ̀ àtàwọn èèyàn obìnrin lóbìnrin àwọn lọ́kàn lẹ́yìn obìnrin tá a bá nìkan kan bẹ̀ ló tó kan àwọn èèyàn tiẹ̀ lóbìnrin sòkè wọn lọ fẹ́ fi ọmọ polówó ṣe lọ́wọ́ nìsín ọmọ tí ò sí lọ ra búrẹ́dì àtẹ̀wà fún kọ́ máa jẹ́ ó kì í ra búrẹ́dì àtẹ̀wà fún láàárọ̀ náà ń ti ń jẹ́ ó tún rà á fún lọ́sàn-án tún rà á fún lálẹ́ tó o bá gbé wájọ́ kejì ọmọ kórìíra rẹ̀ kò sóúnjẹ míì láyé ni sẹ́wọ̀n káwọn ìyá ni wọ́n máa ṣe oúnjẹ oríṣiríṣi fọ́mọ tọmọ yìí fífẹ́ fìyà rẹ̀ lẹ̀ wọ́n wá lọ́dọ̀ ìyá ló yẹ wa ọmọ sì wà lọ́dọ̀ ìyá ọ̀pọ̀lọpọ̀ ọba jáwọ́ lọ́rọ̀ ọmọ kí lọ́ ọmọ jẹ kí lọ́ ọmọ mú kí lọ́ wọ̀ sọ́rùn kò ní béèrè má ìwà burúkú lélẹ́yìí o islam kò farama máa rántí ọjọ́ tí gbogbo wa pàdé ọlọ́ tí ó bi wá léèrè ń pàǹtà gbélé ayé sí ọmọ lè sọdún mẹ́fà lọ́dọ̀ ìyá rẹ̀ bẹ́ẹ̀ ọkùnrin yóò fẹ́ béèrè ńtọ́ máa ń jẹ kò fẹ́ béèrè ńtọ́ máa ń mu kò fẹ́ béèrè ńtọ́ máa ń wọ̀ sọ́rùn ó ṣe ṣe kí ayò ti fọ ọmọ sílé ìwé kó ti fi sílé kí ó bàbá yìí ní bẹ̀rẹ̀ yọkàn déńjọ́ kan ni àwọn wa gbọ́ ọmọ àwọn bọ́sọ̀mọ ewúrẹ́ èèyàn bá ti sọ́dún èèyàn fọdún mẹ́fà sẹ́mi kí yóò ti dìyà àbí bàbá ewúrẹ́ ṣé irú àwọn ewúrẹ́ ọ̀hún àní béèrè irú koríko tí wọ́n fún wàhálà tí wọ́n ń ṣe èrí tí wọ́n ń rà tewúrẹ́ fi wá di kó tóbi ó dòrúkọ ó dìyà síbẹ̀ yẹ ká béèrè wọ́n wá pọ̀ wá gbọ́mọ tí wọ́n bá sì fi lẹ̀ lẹ́rọ̀ ẹ̀ dàbí irú ẹ̀ gbọ́rọ̀ bí ìṣe àwọn ọmọ amúgbó ẹni tí irú rẹ̀ bá wà lára rẹ̀ kó tètè lọ yanjú ẹ lónìí o kó tó di lọ́la gbẹ̀ndàlù kìyàmà tó ní rówó san o tẹ́bí sẹ́ẹ̀rì rẹ ni wọ́n padà san fóbìnrin yẹn o ẹnì kí n sábò sísè nìkan kọ́ lọ lálàáfíà ń jọ gbẹ̀ndàlù kìyàmà kọ́lọ̀ ń kọ́ bá wa tún àwùjọ wa sí. kára ti pé nínú tọ́lọ̀ ń fi pa wá láṣẹ nígbà tá à ń sìn jìnnà táwọn nǹkan tọ́lọ̀ wọn bá ṣe léwọ̀ fún wa lójú ọ̀nà kó lè bá a dáa fún aláyé lọ́rùn òun náà ní ká máa ṣe àsọ̀látù fọ́gà wa anabi tiwa anabi muhammad sallallahu alayhi wa alayhi wa sallam torí pé anabi látàrí dáadáa dáadáa tí ọlọ́run ọba fi rán sí wa la fi dẹni tó di àtúnbí la fi jẹ́ mùsùlùmí tá à ń makí lọ́lọ́run fẹ́ tá à ń sìn makí ló ṣe léèwọ̀ nínú ẹ̀tọ́ anabi yìí lórí wa onáà ní ká máa ṣe àsọ̀lá àtúfún fọláhùn mọ́sálẹ́ àyà muhammadin wa àlẹ́ àlẹ́ muhammad. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم أغثنا اللهم أغثنا اللهم أغثنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله